Ah, àṣẹ irú ẹ̀sìn yìí tó já wípé ọ̀kadà tí a mọ̀ sí ẹ̀rọ alùpùpù ni wọ́n ń sìn gẹ́gẹ́ bí ọlọ́run wọn ń bẹ nílé ayé ẹ wá gbọ́ àdìtú ìṣẹ̀lẹ̀ tó rọ̀ mọ́ machine tí a mọ̀ sí ẹ̀rọ alùpùpù yìí tí wọ́n ń sìn gẹ́gẹ́ bí ọlọ́run wọn ó ti yá ẹ máa bá mi ká lọ. Om Bana ni orúkọ ẹ̀sìn yìí tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ wọ́n sì tún máa ń pe àwọn ẹlẹ́sìn yìí ní bullet baba ẹ̀sìn yìí bẹ̀rẹ̀ ní Pali district nítòsí Jodhpur ní orílẹ̀-èdè India ní ọdún 1988 ní ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ombana tí àwọn kan sì tún mọ̀ sí omsigrator ń gbé ẹ̀rọ alùpùpù ìyẹn ọ̀kadà rẹ̀ bọ̀ láti ìrìn àjò láti ìlú kan tí wọ́n ń pè ní Bangidi lọ sí agbègbè kan tí wọ́n ń pè ní Sandera Opali lórí eré ló wà tí ọwọ́ ẹ̀rọ alùpùpù rẹ̀ fi bẹ̀rẹ̀ sí ní jù bàlàbàlà bàlàbàlà bàlàbàlà tó sì di wípé ó padà fi orí ẹ̀rọ alùpùpù rẹ̀ yìí sọgi kó tó di wípé ó padà pàdánù ẹ̀mí rẹ̀ ní àárọ̀ ọjọ́ kejì tí ìròyìn ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ yìí ti kan àwọn agbófinró lára ni àwọn agbófinró bá gbéra pa tí wọ́n sì lọ síbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní ìgbà tí wọ́n débẹ̀ wọ́n pe mọ̀lẹ́bí ẹni tó ń jẹ́ Ombana tó ṣaláìsí yìí wípé kí wọ́n wá gbé ẹni wọn tó lọ kí wọ́n lọ rèé sí òkú rẹ̀ bó ṣe tọ́ lẹ́yìn ìgbà yìí ni àwọn agbófinró yìí gbé ẹ̀rọ alùpùpù ọkùnrin yìí tí í ṣe ọ̀kadà rẹ̀ lọ sí àgọ́ wọn tí wọ́n sì lọ rèé páàkì rẹ̀ sí ẹ̀gbẹ́ kan níbẹ̀ Ah, ní àárọ̀ ọjọ́ kejì ọjọ́ tí wọ́n gbé ẹ̀rọ alùpùpù ọkùnrin yìí tí í ṣe ọ̀kadà rẹ̀ dé ọgbà ọlọ́pàá ìṣẹ̀lẹ̀ àràmọ̀ǹdà kan tó yanilẹ́nu púpọ̀ ṣẹlẹ̀ níbẹ̀ ṣe ni àwọn ọlọ́pàá rí wípé ọ̀kadà ọkùnrin yìí ti pòórá lẹ́yìn ìgbà tí wọ́n ti ti gbogbo ojú ọ̀nà tó wọ ibẹ̀ pẹ̀lú ẹnu ìlóró pa àwọn agbófinró bá bẹ̀rẹ̀ sí ní wá ẹ̀rọ alùpùpù tó pòórá yìí káàkiri kó tó di wípé àwọn kan padà bá wọn ṣe àwárí ẹ̀. ní déédéé ibi tí ẹ̀rọ alùpùpù yìí ti ní ìjàmbá tí ẹni tó gùn sì ti pàdánù ẹ̀mí rẹ̀ gangan ni wọ́n ti ṣe àwárí ẹ̀. ni àwọn agbófinró bá tún gbé padà sí ilé iṣẹ́ wọn ní ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sì fi ẹ̀wọ̀n tí a mọ̀ sí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dè mọ́lẹ̀ ní ìgbà tó tún di òwúrọ̀ ọjọ́ kejì tí wọ́n ti gbé ọ̀kadà yìí padà sí ilé iṣẹ́ wọn fún ìgbà kejì ni ìṣẹ̀lẹ̀ kàyéfì yìí bá tún padà ṣẹlẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sì tún ṣe àwátì ọ̀kadà yìí ọ̀kadà yìí tún pòórá lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ láàárọ̀ ọjọ́ náà ni ìròyìn bá tún padà kan àwọn agbófinró lára wípé wọ́n tún ti ṣe àwárí ọ̀kadà yìí padà ní ibi tó ti ní ìjàmbá ni àwọn agbófinró bá tún sáré débẹ̀ ní ìgbà tí àwọn agbófinró débẹ̀ ni wọ́n bá tún bá ọ̀kadà yìí níbẹ̀ bákan náà ni wọ́n bá tún gbé ẹ̀rọ alùpùpù yìí padà sí àgọ́ wọn fún ìgbà kẹta. Ah, ní ìgbà tó tún di ọjọ́ kejì ọjọ́ náà ni wọ́n bá tún fi ọ̀kadà yìí ṣe àwátì ni ọ̀kadà yìí bá tún pòórá bó ṣe máa ń pòórá tẹ́lẹ̀ ní ọgbà ọlọ́pàá ní ìgbà tó di wípé ọ̀rọ̀ ọ̀kadà tó jẹ́ ẹ̀rọ alùpùpù yìí ò yé àwọn agbófinró mọ́ ni wọ́n bá ránṣẹ́ pé àwọn mọ̀lẹ́bí ẹni tó ní ẹ̀rọ alùpùpù yìí pé kí wọ́n yọjú sí àgọ́ ọlọ́pàá ní ìgbà tí àwọn ẹbí olóògbé tó ní ọ̀kadà alùpùpù yìí dé ni àwọn agbófinró bá ṣàlàyé ìmọ̀ tí ọ̀kadà yìí ń fojú wọn rí fún wọn ni àwọn mọ̀lẹ́bí olóògbé yìí bá gbé ẹ̀rọ alùpùpù yìí padà sí ilé rẹ̀ ní ìgbà tí wọ́n gbé ilé wọn ni ìyanu míì bá tún ṣẹlẹ̀ ọ̀kadà tí a mọ̀ sí alùpùpù yìí tó pòórá kúrò ní ilé olóògbé ni wọ́n bá tún ṣe àfẹ́rí rẹ̀ padà ní ibi tí olóògbé ti fi ní ìjàmbá ni ọ̀rọ̀ yìí bá bẹ̀rẹ̀ sí ní ya gbogbo ènìyàn lẹ́nu ni wọ́n bá gbé ẹ̀rọ alùpùpù yìí lọ sí ọ̀dọ̀ olórí ìlú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àṣàrò lórí tí wọ́n fẹ́ ṣe sí ọ̀rọ̀ rẹ̀ ní ọjọ́ yìí gangan ni wọ́n gbèrò wípé kí wọ́n kọ́ ilé ìjọsìn kan pàtàkì ní àrọ̀tọ̀ fún ọ̀kadà yìí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní foríbalẹ̀ fún kí gbogbo ènìyàn bẹ̀rẹ̀ sí ní máa sìn dájúdájú ẹ̀rọ alùpùpù yìí ti tó láti jẹ́ ọlọ́run fún àwọn. Ah, wọ́n kọ́ ilé ìjọsìn fún ẹ̀rọ alùpùpù yìí ni wọ́n bá sọ orúkọ ilé ìjọsìn ọ̀hún ní ombana tí àwọn kan sì tún mọ̀ sí bullet baba ni wọ́n bá fi àsìkò tí wọ́n máa jọ́sìn fún ọ̀kadà yìí sí àárọ̀ pẹ̀lú ọwọ́ ìrọ̀lẹ́ ní ojoojúmọ́ tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bá ń lọ tó bá ń bọ̀ máa ń sọ̀kalẹ̀ lórí nǹkan ìrìnsẹ̀ tí wọ́n bá gbé ó lè jẹ́ mọ́tò tàbí ẹ̀rọ alùpùpù kódà oníkẹ̀kẹ́ gan máa ń yà ní àárọ̀ pẹ̀lú ìrọ̀lẹ́ láti jọ́sìn fún ọ̀kadà yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń rin ìrìn àjò sì máa ń ní ìgbàgbọ́ wípé ẹ̀rọ alùpùpù yìí ló ń sọ àwọn lọ ló ń sọ àwọn bọ̀ kódà àwọn kan tó máa ń jẹ́rìí wípé gbogbo nǹkan tí àwọn bá ń fẹ́ tí àwọn bá ti dé iwájú ẹ̀rọ alùpùpù yìí tí àwọn gbàdúrà bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Ọlọ́run máa ń ṣe fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń lọ sí ombana temple tí ọ̀kadà yìí wà káàkiri àgbáyé nítorí wípé kí àdúrà wọn lè gbà. àá lóòótọ́ oríṣiríṣi ọlọ́run ló wà nílé ayé ṣùgbọ́n ìyàlẹ́nu ńlá ni ọ̀rọ̀ ọ̀kadà tó jẹ́ ọlọ́run àwọn kan yìí jẹ́. lára àwọn nǹkan tí àwọn tó fẹ́ lọ rèé jọ́sìn fún ọ̀kadà yìí máa ń fi bọ́ ní aṣọ pupa àwọn mìíràn máa ń mú àgbọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn míì máa ń mú òdòdó tàbí ọtí líle lọ́wọ́ wọ́n sì máa ń sọ aṣọ pupa tí wọ́n mú lọ́wọ́ yìí mọ́ ara rẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí ẹ̀ ní kó sínú ìṣòro tí yóò ga ju ẹ̀mí yín lọ ẹ̀ sì ní rógun àdánwò tí ó kọjá ìgbàgbọ́ yín ọlọ́run tó ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá ọ̀run ò ní jẹ́ kẹ́ ẹ rógun tí yóò mú kẹ́ ẹ lọ rèé máa tẹríba fún ẹ̀rọ alùpùpù lásánlàsàn èyí ni apá karùndínlógójì episode thirty five fídíò tí mo pe àkọlé rẹ̀ ní àràmàǹdà episode thirty six tí í ṣe apá kẹrìndínlógójì rẹ̀ ń bọ̀ lọ́nà ọ̀pẹ̀yẹmí ìsọ̀lá mr gip good impact personality ní orúkọ mi bí ẹ̀yin náà bá fẹ́ máa mọ àwọn nǹkan kàyéfì tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ó yẹ fọ́lọ̀ ìgbádùn ló bá dé tv ẹ sì lè jẹ́ kájọ sọ̀rọ̀ papọ̀ lórí ìpolówó ọjà yín bóyá ẹ̀yin fẹ́ kéwì fún ọlọ́jọ́ ìbí ó yẹ mẹ́sẹ̀gì mi kájọ sọ̀rọ̀ papọ̀ ẹ má dẹ̀ gbàgbé láti ṣíà fídíò yìí